إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب يا راغبا في كل علم نافع ينمو العلم ويتقدم بتقنياته ومجالاته ومعه نطور أدواتنا في تقديم العلم الشرعي أكاديمية زاد زاد أكاديمية ينبوعها صاف بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أدقف ولعب الله أي ولعب الله أقبتي توبي ولعب الله أواشي وقلق صلاة فالنبي ومحمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kó máa bá nábì kó máa mọ lórí ẹ̀ kó máa bá àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo àwọn àlè ọmọ ẹ̀ pátá títí di ọjọ́ alkiyama akíra wa káàbọ̀ sí ojúléeṣẹ́ wa ojúléeṣẹ́ yín TV Yorùbá níbi tá a ti ń kọ́ra wa ní ẹ̀sìn tá a ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba Allah fúnra wa ta ti ń kọ́ra wa ní sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam àkí àwọn tí ọlọ́run ọba Allah ló ń sábàbí re tá a fi jọ ń ná ọjà lùbáríkà yìí àwọn náà ni àwọn ọmọ bàbá wa Seifu Àríkọ́ṣe bẹ̀rẹ̀ látòrí alhaji abdulrazak Seifu Àríkọ́ṣe akínyàn kí gbìyànjú yín ọlọ́run ọba Allah kó wa kí ọlọ́run ọba allah kó bá wa kún yín kó bá ṣàlékún dáadáa yín àgbàgbé alhaji musa seifu àríkọ́ṣe akí akitiyan yín akí akólékan yín ọlọ́run ọba allah onídùn yín ládàá ẹ̀ tó fi wá dórí alhaji yakub seifu àríkọ́ṣe akí àmójútó yín ọlọ́run ọba allah ọba san yín o lílọ bíbọ̀ wa ó máa já sí rọrùn àníṣe lásán òbí idnillahi ta'ala àwa kí olóòtú wa fadilata dr al-aziz al-habib al-dr abdulrahim shitu sani àwọn olóòtú wa nù àwọn ni wọ́n ń tò tó sì ń gba títò làákàyè tẹ́ òye tẹ́ ọgbọ́n tẹ́ fi ń to làákàyè náà ò ní dàrú òye náà ò ní tán ọgbọ́n náà ò ní tán bí idnillahi ta'ala lílọ bíbọ̀ yín ó máa já sí rọrùn ọlọ́wọ́ba ọlọ́wọ́ ayé àwọn ọmọ fún yín àtàwa náà èyí táwa ń ṣe yìí bẹ̀rẹ̀ látòrí yín kárí gbogbo olùmọ̀ tí wọ́n ń gba àyè yìí kọjá èyí tá ń ṣe yìí ọlọ́wọ́ tẹ́wọ́ gba ní ìbádà o kò ní dàlú wa àbá níbi tó lérè bí idnillahi ta'ala àwa kí àwọn tẹkiníṣẹ́ wa tí wọ́n ń tẹ síwájú tó ń tẹ sẹ́yìn tó ń gbé sókè tó ń gbé wálẹ̀ abẹ́ ọlọ́run bá Allah ọlọ́run ní dùn yín ládàá ẹ̀ o làákẹ́ ìtẹ́ fi ń to ọlọ́run bá Allah bá san yín lẹ́san oore yóò yẹ àwọn ọmọ fún yín lílọ bíbọ yín ó máa já sí rọrùn àtọkùnrin yín àtobìnrin yín ọlọ́run bá Allah ní dùn yín ládàá o àbá níbi tó lérè bí idnillahi ta'ala àwọn abẹ ọlọ́wọ́ bá Allah pẹ̀lú agbára rẹ̀ abẹ ọlọ́wọ́ bá Allah pẹ̀lú àánú rẹ̀ abẹ ọlọ́wọ́ bá Allah pẹ̀lú àjùlọ rẹ̀ bó ṣe kó wa jọ tá ń gbọ́ra wa láyé ń bí tá ń ríra wa láyé ń bí abẹ kó kó wa jọ bẹ́ẹ̀ ká máa wora wa bẹ́ẹ̀ ká máa gbọ́ra wa báyìí nínú ọgbà àlùjànnà Allahumma amin gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí a ń bá bọ̀ nípa àtàzíyà báwo la ṣe ń bá ní kẹ́dùn nínú Islam báwo la ṣe ń ṣọ̀fọ̀ nínú Islam báwo la ṣe ń ṣọ̀fọ̀ níbàámu pẹ̀lú òfin Ọlọ́run àti súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ibi tá a wá dé o ni pé káwa ẹni tó kúkú fún ká máa ṣóúnjẹ ká máa dáná kò sínú ẹ̀sìn ẹ̀sìn ni àwọn tó bá wá kí wa táwa bá wa kẹ́dùn wọ́n wá kí wa wọ́n sì padà sílé wọn ni kì í ṣe pé à ń kí ni jókòó àbá ń kí ni pẹ́ tí ó wá dípá tún máa wá jẹun oúnjẹ àárọ̀ ó bá wa ń bẹ̀ tọ̀sán eléyìí ò sínú ẹ̀sìn ajé ó awa wa pé èyí tí ẹ̀sìn fọwọ́ sí èyí tó níbàámu pẹ̀lú súnà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọmọ ẹ̀yà nú ẹ̀sìn ká dáná lọ fáwọn tí fún. tí wọ́n aráyé àti jẹun tí wọ́n aráyé àti dáná ká dáná lọ fún wọn kan lè rí tí wọ́n jẹ kókù máa di méjì ká ràn wọn lọwọ níbi jíjẹ ká ràn wọn lọwọ níbi ìsọ̀rọ̀ ọlọrun pẹlú wọn eléyìí ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run àti sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn bẹ́ẹ̀. nínú ìṣesí tá a tún máa ń ṣe ó ní pé ká wá ṣàkójọ àwa la níjókòó ó ní ìgbà wo lẹ fẹ́ ṣe jókòó ṣéjọ́ kejì lẹ fẹ́ ṣe tiyín ni àbí lẹ́yìn tẹ́ la fẹ́ jókòó àbíjọ́ kẹta ni àwọn míì àti ẹ̀mújọ́ kẹrin wọ́n mújọ́ karùn-ún ẹlòmíì ó tiẹ̀ sọ yìí pé ńgbà tó ti di pé ẹ kò síjọ́ mẹ́jọ kò síjọ́ mẹ́ta bàbá amújọ́ kẹfà ń kọ́ gbogbo ọjọ́ tó bá wù ọ mú kò bá àjọjọ́ tó kú kò bá àjọjọ́ kejì kò bá àjọjọ́ kẹta tẹ bá ti jọ ń jókòó tẹjọ jókòó papọ̀ tẹ tó àga tẹ gba báṣ tẹwájọ ń ṣòkó tẹ tún pe àwọn kan pé kán máa bá yín sọ kùránì kalẹ̀ táwọn náà láwọn ń sọ kùránì kalẹ̀ fún yín táǹkà dàláìlù fún yín gbogbo àwọn èyí tí ò sínú ẹ̀sìn tí wọ́n ń ṣe fún yín bẹ́ẹ̀ níyì tí ìsìláàmù ó takò tí ò sẹ́rí tó fi rinlẹ̀ pé bá a ṣe ń ṣẹ́nu tá a sì mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn wa tawqifiya al-ibadatu tawqifiya ìjọsìn wa. a gbọ́dọ̀ ṣe bọ́lọ̀ ń ṣe ní a ṣe bá nabi wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣàlàyé fún wa kì ṣe ogbo orí wa la fi wa ṣe ìjókòó al istima'u li ta'ziya fi makanin khasin bijalbil karasi wal-ida'ati wal-qurra' min bida'i ta'ziyah ká kó papọ̀ ká láyè kan kan ní ibo lẹ ti fẹ́ ṣèjókòó lẹ́yìn ìgbà tó kúkú tán kan ní ilé ìyá la ti fẹ́ ṣe àbí ilé bàbá àbí kan ní ilé òkú yìí ti ń bẹ níbi báyìí ilé òkú yìí ti ń bẹ nílé ìsàlẹ̀ àbí ilé ẹ̀gbọ́n rẹ̀ الاجتماع للتعزية في مكان خاص كاكو كقبقو كجوجو قبقو كما لاندارو كما لانتوفو في مكان خاص تاجو وقبقو بجلب الكراسي تاوغبغا تاجو قصورياغا والإضاءة والإضاءة قدا عوامي أتو wọ́n tún yáyì ìjókòó wọ́n yáyì ibẹ̀ bíi pé wọ́n ń ṣègbéyàwó àbí wọ́n ń ṣèkómà yóò wá ṣe é wò wọ́n tún wá wọ́n tún wá tún gbogbo bẹ̀ ṣe wọ̀lìkúrà wọ́n wá tún láwọn ń pe àwọn àka kan wá bá wọn sọ kùránì kalẹ̀ gbogbo eléyìí mímbídà ìtàzíyà níbi àdáadáalẹ̀ ìbánikẹ́dùn ni àdáadáalẹ̀ ìbánikẹ́dùn ni kò sínú òfin Islam ẹ̀sìn ni irú eléyìí ò sínú ẹ̀sìn àti wá sọ òkúkú fún ni a wá sọ di owó. So, àti wá sọ́dọ̀wò gbàtà béèrè lọ́wọ́ akẹ́ pé akílódé tó fi wá di pé ìgbà tó kú bá kú ni wàhálà yìí máa ń pọ̀ ó ti dowó òun náà ti ṣe fáwọn kan òun wá ń retí kó náà kó èrè kó náà kó náà gba owó tiẹ ṣe ti rí pé ẹ̀sìn lélẹ́yìí kì í ṣẹ̀sìn ìjọsìn tá à ń ṣe fọ́lọ́wọ́ ọba Allah àìrètí nǹkan kan. àyè retí ẹ̀san kan lọ́dọ̀ ẹnìkan à ń ṣe nítorí tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni in tó bá ti di pọ̀ ń ṣe tó ń pè lẹ́sìn nítorí nǹkan kan tó ń retí lọ́wọ́ èèyàn àbí nítorí nǹkan kan tó ń fẹ́ kí wọ́n ṣe fún ọ kó o mọ̀ pé eléyìí e ṣe sìn. al-ijtima'u li ta'ziya kájọ jókòó papọ̀ ipa ń ṣe ìbánikẹ́dùn ìdárò tá a fi máa wá jókòó kò sínú ẹ̀sìn. lẹ́yìn bẹ́ẹ̀ tẹ̀kíráàrù tààzìyà bọ́ ọ bá ti lọ kí òkú lọ́jọ́ àkọ́kọ́ tọ́ ọ lọ bá wọn kẹ́dùn tọ́ ọ lọ kí àwọn tó kúkú fún lọ́jọ́ àkọ́kọ́ tọ́ ọ lọ bá wọn kẹ́dùn tẹ̀kíráàrù àtàzìyà kọ́ ọ tún máa wá lọ́jọ́ kejì ìwọ lọ lọ láàárọ̀ ọ̀tún lọ láṣálẹ́ ọlọ́njọ́ kejì ọlọ́njọ́ kẹta tẹkẹrẹrù tààzùyà eléyìí tó ń ṣe yìí akisarumi mara ju ẹ̀kan lọ eléyìí ò sínú ẹ̀sìn àyàfi tí a bá bùkátà bẹ́ẹ̀ bóyá ẹni tí àwọn tó kúkú fún yìí ìwọ ló lè. Le wà lẹ́gbẹ̀ẹ́ tí ò ní rí nira ìwọ ló lè ṣìkejì ẹ̀ tí ò fi ní sí ọ̀rọ̀ sọ ìwọ ló lè wà lẹ́gbẹ̀ẹ́ tí ò ní síwáwù ìgbà yẹn ọ lọ ọ má jìnnà sí i àbí tí ò wá gbàgbé ẹ̀sìn tásìkò òórùn ó tó tí ò ní kírun ìyẹn indalhajati wadarura bàbá bùkátà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé tẹ̀kíráàrù tààzíyá mímbídà tààzíyá ká máa lọ gbogbo gbà eléyìí ò sí nínú ẹ̀sìn nínú àwọn àdádálẹ̀ tá a ti bọ ìbánikẹ́dùn àbí ìṣọ̀fọ̀ ònà. bọ́ ọba ti kí ni lẹ́ẹ̀kan ó ti tán kódà lásìkò tá ń bẹ yìí táàzíyà ò bùkátà pé àfikọ́ ọlọ́bẹ̀ bọ́ba mọ̀ pé kọ́ ọlọ́bẹ̀ lọ́ọ́ fi fún ní sùúrù àyè bẹ́ẹ̀ sì gbà ọ́ ọ lè lọ́bẹ̀ ó dáa púpọ̀ ṣùgbọ́n báyìí ò bá gbà ọ́ ọ lè pé ọ lè pé àwọn tó kúkú fún kọ́ ọ sì sọ̀rọ̀ ọlọ́run ọba Allah fún wa kọ́ ọ rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run ọba Allah kọ́ ọ lékun ìmánì wọn ṣùgbọ́n kó wá já sí pé wọn náà lọ́ọ́ máa lọ láàárọ̀ ọ tún padà láṣálẹ́ eléyìí ò sínú ẹ̀sìn àlà aslu fi ta'ziya an takuna marratan wahida ìpìlẹ̀ níbi ìṣe ta'ziya oníkó jẹ́ ẹ̀ka náà lọ́ọ́ lọ́bẹ̀ ẹ̀ka ona lọ lọbẹ walakin idha kana alqasdu min takrariha atadhkiru wal amru bisabr tó bá já sí pé kó má jìnnà síbẹ̀ lọ́ọ́ fi ṣiṣẹ́ ọlọ́run lára àwọn tó kúkú fún lọ́ọ́ fi rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ sábàbí kí má ni wọ́n lékún wàrídà bí kọ́dọ̀ ilahi wa qadarihi ni ó jẹ́ kí wọ́n gbà fọ́lọ́hùn ká sì fi ọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́hùn ká mọ̀ pé ẹni wọn tọ́lọ̀ ń gbà sọ́dọ̀ ọlọ́run lásìkò rẹ̀ tó ní fala ba'sa bi olùmọ́ni bá a bá rí sábàbí bẹ́ẹ̀ kò sí tó burú ṣùgbọ́n kì í ṣe pọ́ tún wá fàṣejù kùn bó bá já sí pé kọ́ ọ má jìnnà sí wọn òun ni ó jẹ́ kí wọ́n lékún lẹ́sìn ní oníjà ṣẹ̀ṣẹ̀ gbé ẹni tó kúkú fún táwọn èèyàn ó máa sọ̀sọ́kú sọ fún ibẹ̀ náà ni wọ́n ti ní kí ló dé ọ̀ nípa màálù báwo àwọn tí ó kó bá òun tọ́ ọ bá mọ̀ pé kọ́ ọ má jìnnà sí i ni òfin ní ṣẹ̀ṣẹ̀ gbé ni wọ́n fi ní ráyè lọ́dọ̀ ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀. وأما إن كان تكرارها لغير هذا القصد فلا ينبغي bó bá já sí pé kì í ṣe nítorí eléyìí kankan lè máa pé ọwá bẹ́ẹ̀ torí pé gbogbo yìí tọ́pọ̀lọpọ̀ ń ṣe kì í ṣe nítorí ìtọ́lọ́hún ẹlòmíì ó tún sọ di pé ká lè mọ̀ pé mo yọjú síbẹ̀ lónìí yóò wá bẹ́ẹ̀ ìpẹ́ àkódà gbogbo ìgbà ni wà kò fi wálẹ̀ ńgbà kankan kódà ó tún ti dé bíbá yìí lónìí kan lè sọ pé ó ń wá bẹ́ẹ̀ nítorí kan lè sọ bẹ́ẹ̀ ni kì í ṣe nítorí tọlọ́hun bó bá já sí pé nítorí bẹ́ẹ̀ lọ fi ń lọ tán sì ti sọ bẹ́ẹ̀ ládàá rẹ ti mọ síbẹ̀ jẹ́ káníyàn rẹ dáa iṣẹ́ tá a bá ń ṣe nítorí káwọn èèyàn lè rí wa ládàá rẹ ò ní kọjá bẹ́ẹ̀ bọ́ bá ti rí ọ ó ti bù ṣe ọlọ́run ní tọ̀ntọ̀ ń fẹ́nu ládàá rẹ̀ bí tó sì máa nù ṣùgbọ́n tó bá já sí pé nítorí tọlọ́hun lọ́ọ́ fi ń ṣẹ̀sìn nítorí tọlọ́hun lọ́ọ́ fi dúró ti ẹni téèyàn wọn kú téèyàn kú fún ọlọ́run bá ọlọ́run sàn ẹ́ lẹ́sàn ẹ̀ kò sì bùkátà yìí pé kó wá já sí pé gbogbo ìgbà lọ́ọ́ máa lọ bẹ̀. lè ádámì ṣubú ti dhalika àní nàbí yìí sallallahu alayhi wa sallam wa sahabe kílẹ̀ rí lórí pé àìpára lé olókun ní gbogbo ìgbà àìlọ́jòkó ti olókun lọ́rùn ní gbogbo ìgbà kílẹ̀ rí lórí ẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ ànábì a máa bá wọn kẹ́dùn bó bá ti lọ lẹ́ẹ̀kan ó ti bù ṣe àwọn sọ̀hábà nábì wọ́n máa bára wọn kẹ́dùn bọ́n bá ti lọ lẹ́ẹ̀kan ó ti bù ṣe. ṣùgbọ́n kí ló dé bẹ́ẹ̀ pé wọn gbogbo gbà ọ sì níṣẹ́ ọlọ́run kan tó ń ṣe lára ẹ̀ tí ẹ bá ṣe pé kán lè mà kán lè kán lè rí ọ náà ni kán lè ní akódà ah, ó dúró tí ó dúró tí ó wà pẹ̀lú ẹ̀ bírú bẹ́ẹ̀ bá ṣe òun náà ìwọ ọ máa sọ pé ah, òun náà jókòó tì mí òun náà dúró tì mí ṣe ó ti wá di ṣe fúnra tsantsefɔla awa ni a bá ń sefɔla o ba subhanahu wa ta'ala ka yẹ wa ka yẹ wò dáadáa ẹlẹ́ẹ̀kẹta amalu ta'am ka dáná àwọn ẹlòmíín gbà míì wọn à ní ṣòkú kì í se pé ṣe àwọn wàá ha fún gbogbo ará àdúgbò àdáná láwàá ha fún gbogbo ará àdúgbò àfẹ́ ṣùgbọ́n iná tá a bá ṣe oúnjẹ tá a bá ṣe láwọn ọjọ́ tá fi ń kẹ́dùn àwàá ha fún gbogbo ará àdúgbò bóyá ọjọ́ kìíní wọ́n ṣe bẹ́ẹ̀ ọjọ́ kejì wọ́n ṣe kẹta wọ́n ṣe eléyìí náà ò sínú ẹ̀sìn o bó bá já sí pé o ṣe oúnjẹ nítorí òkú rẹ tó kú tọwá ha fáwọn èèyàn ọṣọ oúnjẹ òkú nù ọsìn ha oúnjẹ òkú eléyìí ṣe sàárà sàárà tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ ṣe sàárà tá a fẹ́ kí ládàá rẹ̀ kó máa bẹ́ ni wa tí ò sí láyé má a ṣe fáwọn tó tọ́ sí àwọn aláìní àwọn tí ò rí tí wọ́n jẹ òun là á ṣe sàárà fún kì í ṣe pa máa ṣòde àbá máa torí kan lè fowó ránṣẹ́ sí wa òde tó ń ṣe òkútẹ́lẹ̀ ń ṣe torí kan lè fowó ránṣẹ́ sí ọ pé a ah, ẹ mo mo mo fún níye báyìí mo fi ràn ọ́ lọ́wọ́ fókù ìyá rẹ tó fẹ́ ṣe mo fi léyìn ràn ọ́ lọ́wọ́ fókù bàbá rẹ tó fẹ́ ṣe wá ti dòwò eléyìí ò sínú ẹ̀sìn o kílẹ̀ rí lórí ẹ̀ pé àìdáná fún ọ̀fọ̀ ẹ̀rí lórí ẹ̀ ní hadith Jarir al ọ̀kan nù àwọn sàhábà. تمسي جرير البجلي رضي الله عنه قال أسقي كنا نعد الاجتماع إلى أهل الميت وصنيعة الطعام بعد دفنه من النياحة صحابي ó nínú ṣe àwọn ànábì nínú ìlànà ànábì àti ń táwa sọ̀hábà tá a bá lọ́wọ́ ànábì na'uddu li ijtima ila ahli al-mayyit ká máa kójọ sílé àwọn tí òkú kú fún wa sani'atahu ká máa tó ká máa dáná nítorí òkú ba'da dafnihi lẹ́yìn ìgbà tá a bá tán ká máa dáná àbí ká tó sìnkú náà ni tọ́ra wọn míì wọn àti ní sìnkú tán ti ń jẹun bóyá òkùnkùn ló nírọ̀lẹ́ ń sìn wọn ó sì sin láàárọ̀ ọ̀la láti ìgbà tó ti kú náà ti ń jẹun oúnjẹ ti bẹ̀rẹ̀ ó ní akàákúnmínà níyà níbi ìṣòkú eléyìí ṣe ìbánikẹ́dùn ìṣòkú ni ìsìláàmù sì kọ̀ fún apá àgbọ́dọ̀ ṣòkú torí pé síṣòkú minal jahiliya minal àdátil jahiliya nínú àwọn ìṣesí jahili tí ìsìláàmù dé láti wá kásẹ̀ rẹ̀ lẹ́ni kò sínú ṣe àwa mùsùlùmí nínú ìsìláàmù níyì tí ìsìláàmù gbé wá fún wa ká máa ṣe náwó òkú kò sínú ẹ̀sìn. àìṣe ìnáwó òkú à ń bára ẹni kẹ́dùn ni tí ò bùkátà ká dáná tí ò bùkátà ká tó àga tí ò bùkátà ká wá tẹ́ báṣì ká máa dáná ká máa jẹun kí ni wá máa wá dùn eléyìí ò sí nú ẹ̀sìn o èyí tó ń bẹ nú ẹ̀sìn tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa ó ní pé ká tọrọ. àforíjì fún òkú tó kú lọ́dọ̀ àwọn èèyàn wa ká rọ́ wọn lójú ká fún wọn ní sùúrù ká sọ̀rọ̀ je ó jẹ́ kí ìmánì wọn kó lékún ká sọ pẹ̀lú wọn kì a máa dáná a máa ṣoúnjẹ eléyìí ló kàn ìyẹn kọ́ ló kàn o. hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam hadith àwọn èèyàn ń tu ní tukutu a sì gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní idha mata ibnu adam inqata'a anhu amaluhu illa min thalatha sadaqatin jariyah ilmin yuntafa bihi. أو ولد صالح يدعو له أنا بني béèyàn bá kú bọ́lọ́n bá pé èèyàn sọ́dọ̀ bó bá ti kú tẹ̀mí ẹ̀ bá ti bọ́ ó ti tán inqata anhu amalu iṣẹ́ ọwọ́ rẹ̀ ti tán kò síṣẹ́ kan tó lè ṣe má kò sì sí ládàáṣẹ́ kan tó lè bá má illa min salasat àyàfi nǹkan mẹ́ta sọdakọtín jàríà sàárà tó fọwọ́ ara rẹ̀ ṣe kànga tó fọwọ́ ara rẹ̀ gbẹ́ igi tó fọwọ́ ara rẹ̀ lọ èso tó fọwọ́ ara rẹ̀ gbìn mọ́sálásí tó fọwọ́ ara rẹ̀ kọ́ sọdakọtín jàríà tí ó máa wá jẹ́ sàárà fún tí ládàá rẹ̀ ó máa bá gbogbo ìgbà tán bá ti ń pọn omi kànga yẹn gbogbo ìgbà tán bá ti ń jẹ èso igi yẹn gbogbo ìgbà tán bá ti ń kírun mọ́sálásí yẹn ládàá rẹ̀ máa lọ bá sọ́dá kọ́tìn yàrá sàárà tó ṣe ti ń sàn òní sàárà tó ṣe fúnra ẹ̀ eléyìí láàdá ẹ̀ yóò máa bá òkú aw ilmin yuntafa'u bihi àbí ìmà tó kọ́ ni kó tó kú láyé tíra tó kọ kó tó kú láyé wáàsí tó ṣe kó tó kú láyé táwọn èèyàn wá ń ka tíra náà tó ń gbọ́ wáàsí náà táwọn ọmọ tó kọ́ tí wọ́n ń lo ìmọ̀ náà gbogbo ìgbà tán bá ń lò mọ̀ yẹn tí wọ́n ń gbọ́ wàásí náà tí ń lapa nínú ìgbésí ayé wọn tí ń wúlò fún wọn ọlọ́run bá ọlọ́run máa fi ládà ẹ̀ yóò máa kọ́ kalẹ̀ fókun náà torí iṣẹ́ tó ti ṣe kalẹ̀ ni ó ti kọ́ ni kó tó kù láyé ó ti ṣe wàásí náà kó tó kù láyé. ó ti kọ ọ̀rọ̀ náà kalẹ̀ ní lọ́rọ̀ ọlọ́run kó tó kú láyé gbogbo àtàbà ka ẹ̀san rẹ̀ yóò máa bá òun náà. awaladin salihin yad'u lah ọmọ rẹ̀ tó bí ọmọ rẹ̀ tó gbẹ̀yìn ẹ̀ tó nílànà àti muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń ṣàdúrà òun náà ládàá ẹ̀ ó máa bá a. ìfi ọkàn ṣe ọ̀kan nínú wíwá mímọ́ ǹjẹ́ òun ṣojú kòkò láti lè tún ìjọsìn rẹ̀ ṣe tó sì ń fẹ́ kí ọlọ́wọ́n ọba kó gba iṣẹ́ rẹ lọ́wọ́ rẹ wá mímọ̀ nítorí pé ọlọ́wọ́n ọba ò ní gbà ìjọsìn àfi pẹ̀lú mímọ̀ ọlọ́run ọlọ́run sọ fún anal Kùránì wípé mà dájú wípé kò sí ọba kan àfi ọlọ́run kó o sì tọrọ àforíjì fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ bẹ́ẹ̀ ni kó o tọrọ àforíjì fún àwọn múmi ní àti ní àwọn obìnrin májẹ̀mú tí a fi ń gba ìwà mímọ́ wọlé ni wípé kí ọkàn kó ṣèkà ó jẹ́ sí pé ọlọ́wọ́n ọba nìkan ló ń torí ìwà mímọ́ rẹ̀ máa wá sọ báyìí wípé ọlọ́wọ́n ọba pa mí láṣẹ wípé kí n máa ṣe ìjọsìn fóun lẹ́ni tí ń ṣe ìmọ́tótó pẹ̀lú ọlọ́wọ́n ọba nínú ìjọsìn yìí pẹ̀lú ìní ọkàn ìmọ́tótó náà ni àgbọ́yé yóò fi dáa bẹ́ẹ̀ ni àti máa mọ́rọ̀ jáde láàrin ọ̀rọ̀ yóò fi ṣì Muhammad sọ wípé ẹni tí ọlọ́wọ́n bá máa pẹ̀lú ìní ẹ̀mí ìmọ́tótó náà láàfin gba òótọ́ wọlé láà sì tún gba láìfi zabi sọ fún ọ wípé àmì tá a fi mẹni tó lóòótọ́ nínú àníyàn rẹ̀ náà ni pé tí wọ́n bá sọ àṣìṣe rẹ̀ fún kò ní í tàì láti fọ̀rọ̀ ẹ̀ mọ́ yóò mọ̀ ni kí ọlọ́run bá mi kẹ́ni tó fi láì fi mi fi hàn mí. a ń láti rí ìfọkànṣèmọ́tótó nínú ìkẹ́kọ̀ọ́ nínú ìkẹ́nulẹ́kọ̀ọ́ àti nínú ìtẹ̀ tíra Abu Dawud Tayalisi ń sọ wípé àáfàá nígbà tó bá ń kọ tíra àníyàn tí ó fi kọ ni wípé ó fẹ́ ran ẹ̀sìn lọ́wọ́ kì í ṣe pé káwọn èèyàn mọ ìyín láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ èyí yóò ba a ṣe jẹ́ o ǹjẹ́ kí àníyàn rẹ kó dáa nínú wíwá mímọ̀ gẹ́gẹ́ bí káwá mímọ̀ nítorí owó àbí mo fẹ́ fi ní agbára kan àbí kí n fi lè níyì àbí kí n fi lè máa ṣe fanfa láyèkáyè ọlọ́wọ́n bá sọ fún wa wípé a wà wá sídìí iṣẹ́ wọn tí wọ́n bá gbé ṣe níṣẹ́ a wà sọ gbogbo ẹ̀ di aburú tí a fún sí òkè. إذا مات ابن آدم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة bọ́lọ́n bá ti pe ẹ̀dá sọ́dọ̀ kò sí ní tó tún lè rí má nínú iṣẹ́ ẹ̀ àfi tó ti ṣe síwájú àbí tó ṣe kalẹ̀ nínú sàárà nínú ìmà àbí ọmọ rẹ̀ tó fi ilẹ̀ ọmọ rẹ téèyàn wá fi ilẹ̀ tí ó máa ṣàdúà fún èèyàn àdúà tí ó máa ṣe náà ni pé yóò máa bẹ ọlọ́wọ́ bá fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ kì í ṣe pé yóò máa ṣòkú lẹ́yìn ikú bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ rárá o àwọlẹ́dín sọ̀lẹ̀ ọmọ rẹ tó fi jẹ́ ọmọ rẹ kì í ṣe pé mẹ́wàá mẹ́ta mẹ́rin lẹ́yìn ikú bàbá rẹ̀ máa o awaladin salih ànábì ni ọmọ rẹ̀ tọ́ọ́ máa o nílànà tọ́lọ́ àti súnà ànábì tọ́ọ́ mọ̀ pé n tó kà lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ ò sí má tí ìyá rẹ̀ ò sí má tẹ́gbọ́n rẹ̀ ò sí ṣùgbọ́n àwọn iṣẹ́ oore mi ń bẹ tó já sí pé tá a bá ṣe àwa láàyè tá a ṣe gba ọ̀nà tọlọ́run àti súnà nẹ́bì tá a lè rí ládàá ẹ̀ fúnra wa a lè wá ní ládàá ń taari nínú iṣẹ́ oore yìí ọlọ́run mú bá bàbá mi mú bá yá mi káwa fúnra wa ṣe sàárà ká dun ọmọ aláìní nínú ọmọ òrukàn ká dun nínú àwọn tí ò rí jẹ ká fún wọn lóúnjẹ àwọn opó ká fún wọn lóúnjẹ ká dùn wọn nú iṣẹ́ oore ni tá a fi ń gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run bàbá wa dàníyàn pé ẹ̀san tí ń rí nínú iṣẹ́ oore yìí Ọlọ́run bá Allah mú bá bàbá mi Ọlọ́run gbà á. ọlọ́wọ́ gbà bẹ́ẹ̀ náà nígbà tí bàbá wa ti kú tán làwọn wò títí pé ọlọ́run kẹ́ àwọn ọmọ bàbá wa ò rí mọ́sálásí kọ́ kó tó lọ ká kọ́ mọ́sálásí lórúkọ bàbá wa ìpè ládàá a rí ń bẹ̀ ọlọ́run fún bàbá wa. káwọn ọmọ wa kọ́ mọ́ṣáláṣí fún bàbá wọn kán kọ́ mọ́ṣáláṣí fún ìyá wọn ọkọ kó mọ́ṣáláṣí fún ìyàwó ẹ̀ fún ọkọ ẹ̀ ìyàwó kó kọ́ ẹ̀ ìpè mọ́ṣáláṣí yìí mo kọ́ fọ́lọ́ ọba Allah ládà tí ń rí ń bẹ̀ ọlọ́run mú bá bàbá mi mú bá ìyá mi mú bẹ́gbọ́n mi mú bọ́kọ mi mú bá ìyàwó mi ọlọ́run ọba Allah ó gbà bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ alágbára ká kọ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n a lè tún mọ́ṣáláṣí ṣe a rí i pé mọ́ṣáláṣí yìí ó bùkátà nkankan àbí bẹ́ẹ̀ kọ́ owó náà mọ́ṣáláṣí là á máa san omi mọ́ṣáláṣí tó bá ti mú ìwé wa á lọ sanwó ẹ̀ ẹni mọ́ṣáláṣí ti gbó àbí mọ́ṣáláṣí kò sí kàró ń bẹ́ẹ̀ á ṣe kàró rẹ̀ Masalasi ilé ìgbọ̀nsẹ̀ bẹ̀ kò ṣeé wò má a tún ṣe mọ́ṣáláṣí ó ti sá a tún kùn àwọn ọ̀nà bẹ́ẹ̀ iṣẹ́ oore ni bá a bá ṣe é láníyàn pé ládàtà rí ń bẹ̀ ọlọ́run mo bá bàbá mi mo bá yá mi ọlọ́ọ̀bá ọlọ́run fi ṣẹ̀san fún wa. àbí bẹ́ẹ̀ kọ́ àlówó tá a fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí a sì lágbára tá a fi fẹ́ tún mọ́sálásí ṣe ṣùgbọ́n a lówó tá a fẹ́ fi tá a lè fi gbẹ́ kànga káwa gbẹ́ kànga ìpele adá tá a rí ń bi kànga tá a gbẹ́ yìí ọlọ́run fi ṣẹ̀sà fún bàbá mi fi ṣẹ̀sà fún ìyá mi àwọn nǹkan yìí ló wúlò fókù màálù tó ń pa kò wúlò fún kò wúlò fún ọ náà ọ̀nìládàkà tó gbà lórí ẹ̀ tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ gbogbo owó tó bàná tó náwó tó fi lé pọtí tó fọnà rókà kò sí nǹkan kan tó bá ń bẹ o òfò ó lọ́ọ́ bá ń bẹ èyí tó rí nǹkan bá lọ́dọ̀ ọlọ́run tó rí ládàá lórí ẹ̀ ó làwọn iṣẹ́ oore tó ṣe láàrin ìwà àtọ́lọ́run tí ó sì jẹ́ iṣẹ́ àṣepamá láàrin ìwà àtọ́lọ́run tí ládàá ó fi lọ́ọ́ máa báwọn òbí rẹ àbẹ́yàn rẹ tí ò sí má ládàá náà ó máa lọ bá wọn. èyí tí a tún mẹ́nu bà ó ní bókú bá kú fún ni nígbà míì a rí i pé ìyá banújẹ́ inú inú èèyàn ò lè dùn kò sẹni tó kú ó kú fún tínú rẹ̀ ó dùn àfẹni ibú mùsùlùmí tọ́mọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí bá ṣaláìsí ọkàn rẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ inú rẹ̀ ó gbọdọ dùn yóò wá fi ìbànújẹ́ náà yóò fi hàn lódùn wọ̀nyí tí ò ní mú kọlu. ìlànà tọlọ́hun àti súnà anábìwá muhammad sallallahu alayhi wa sallam kí wá nìdájọ́ bókú bá kú ká sunkún àbí ká banújẹ́ ṣé èèwọ̀ ni ìpè omijé jáde lójú wa nígbà tí ẹni wa pàtàkì tó fi wálẹ̀ táwa ń banújẹ́ ṣó ta kò fi ọlọ́run làwọn olùmọ́fi ní wà ámàlbùkáhù wà ámàlbùkáhù wàlhùsùnù alálmẹ́yìtì falaba sẹ́bìhì ká sunkún ní ẹkún yìí tí ò mú ti wèrè dání tí e sì ṣe ẹkún jàǹbá èyí tó ń tanra rẹ ẹwà àwọn ẹkún bókú ó ti rẹ́rìn bọ́ ọ. gbà tó wá délé ibi ilé olókùú kó ọbẹ̀ ni ó máa sunkún burúkú ni wọ́n máa se máa ní wọ́n máa da lákẹ́ ẹkún tí ò tinú wá ẹkún àbòsí eléyìí kọ́ ń wí o albukao ká sunkún nígbà tá a ronú kan ẹni wa a ronú kan ayé rẹ̀ lẹ́mìí wa a ronú kan ìṣe rẹ̀ lára wa ipa rẹ̀ láwùjọ nínú ẹ̀sìn nínú ẹbí ká wá sunkún ká banújẹ́ fálábà sẹ́bìhì kò sí tó burú ń nú ẹ̀sìn o wọ̀yá sólò fìlgàlìbà eléyìí nínú àdámọ́ èèyàn a máa ṣẹlẹ̀ nínú ètò ọlọ́run bó ṣe ṣàdámà àwọn èèyàn bọ́lá ọba Allah ṣe dáwọ̀ ẹ̀dá nínú àdámà wa bá a bá rí n tó bà wá nú jẹ́ ẹkún ajáde. wa huwa alladhi tumli at-tabi'atu duna takalluf ẹkún tá à ń wí ọlẹ́kún tó tàtinú wá ẹkún ẹ̀mí. E tí ojú tó wá yọ omi ẹ̀ tọ́kàn bàjẹ́ kì í ṣẹkún jàmbá kílẹ̀ rí lórí pé ká sunkún béèyàn wa bá kò láyé kò sí tó burú bẹ́ẹ̀ tá a bá ti fàṣejù sí i tá a sì kọjá àlà faqad baka an-nabiyyu sallallahu alayhi wa sallama Ibrahim hina anabi sunkún nígbà tí ọlọ́ọ̀bá Allah tó gba ọmọ rẹ̀ lọ́wọ́ Ibrahim ọmọ rẹ̀ Ibrahim yìí kò ju ọmọ ọdún kan àbọ̀ lọ nínú rìwáyà míì wọ́n ní ó ń lọ bí ọmọ oṣù mẹ́rìndínlógún àbí oṣù méjìdínlógún láfi ní kò ju ọmọ ọdún káàbọ̀ lọ ṣùgbọ́n ó lapa nínú ẹ̀mí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sì banújẹ́ lórí ẹ̀ ó sì dùn anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbàtọ́lọ́n gbà anabi sunkún anabi sì sọ̀rọ̀ lọ́rọ̀ tí ó gba ìmánì lọ́wọ́ ẹ̀ lọ́rọ̀ tí ó gba ìbẹ̀rù ọlọ́ọ̀ba allah lára وقال نبني إن العين تدمع والقلب يحزن ولا نقول إلا ما يرضي ربنا وإنا لفراكك يا إبراهيم لمحزونون النبي محمد صلى الله عليه وسلم أني إن العين تدمع ojúkọ̀ olóhùn oníṣàlàyé yọ omijé omijé ń jáde lójú ìnàlà àìná tàdímà omijé ó ń jáde lójú nígbà tí a ronú kà ọmọ mi Ibrahim tọ́lọ́ ń gbà lọ́wọ́ mi wọlkọlba yahzan ọkàn bàjẹ́ inú mi ò dùn gbàtọ́ kan bàjẹ́ ojú wa sunkún omijé wa jáde lójú wala naqulu illa ma yurdi rabbana àní sọ̀rọ̀ sọ àní sọ ntọ́lọ́ òfẹ́ àní sọ̀sọkúsọ ọ̀rọ̀ tí ó gba ìmánì lẹ́nu wa ò ní jáde ọ̀rọ̀ tí ó lékún ìmánì lẹ́nu wa ni ó jáde òun náà ni pé anna lillahi ma akhadha wa lahu ma ata ọlọ́run ló fún wa ọlọ́run sì ló gbà á àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ òní ó máa jáde lẹ́nu wa. wa inna li firakika ya Ibrahim la àìsí pẹ̀lú wa má ìwọ Ibrahim bọ́lọ́n ṣe gbà ọ́ lọ́wọ́ wa ó bà wá nínú púpọ̀ ṣùgbọ́n ọlọ́run Allah gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ wa kullu shay'in indahu bi ajalin musamma gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ pẹ̀ lásìkò ni ọlọ́run bá aláà ti kọ́ ó sì ti fàsìkò sí i ọlọ́run ló láyé àsìkò rẹ̀ tó àwa fi gbogbo rẹ̀ lẹ̀ fọlọ́run bá subhanahu wa ta'ala. lakin la yakunu dhalika ala wajhi at fún ni tá a fẹ́ fi ìbànújẹ́ hàn tá a fẹ́ fi àìdùnnú ọkàn tá a fẹ́ fi hàn kì í ṣe pa máa sọ̀sọkúsọ àbí a máa gbára lulẹ̀ àbí a máa farọ aṣọ yamara ẹni lọ́rùn la yakunu dhalik ala wajhi at-tasakhuti àní máa gbára lulẹ̀ ẹlòmíì ó máa gbára lulẹ̀ yóò wá sọra rẹ̀ dá eléyìí ò sínú ẹ̀sìn o eléyìí ò sínú gbàgbọ́ eléyìí minala adatil jahiliya nínú ṣe sí àwọn tí ò lẹ́sìn ni ìsìláàmù wá láti wá kọ eléyìí fún wa láti wá gba eléyìí lọ́wọ́ wa ni eléyìí ò sínú tí ìsìláàmù gbé wá fún wa la yakunu dhalika ala waji tasakhut àyè sọ̀rọ̀ pé ọlọ́ọ̀bá Allah kí ló ṣe léyìí fún kọ́ wá ní ọlọ́run kí ló dé tọ́ wá mú lọ ọ̀ ṣe mẹ́mi lọ èmi bẹ́ẹ̀nbẹ́ ọ̀ mú mi lọ lágbájá lọ wá mú lọ. ada tasakhut ọ̀rọ̀ burúkú ni bọ́lọ́n bá mú ẹni ògo lọ nínú ẹbí bọ́lọ́n bá mú. Mu ẹni ìkẹ́ ẹbí ẹni tó já sí pé òun lágbára ẹbí tọ́lọ̀ ń bá mú un lọ àwọn èèyàn ó máa sọ̀sọ́kúsọ nu ẹbí pé áá ah, ah, èmi sì ń bẹ́ńbẹ́ kí lè tọ̀ wá mẹ́mi lọ ṣe ń tọ́ ń sọ ní pọ́lọ́hún ò mọṣẹ́ rẹ̀ ṣe ni àbí òmètò rẹ̀ tò ọlọ́run rí ọlẹ̀ kó tó mú un lọ ọlọ́run lásìkò tiẹ̀ tó lọ́lọ́run fi mú un lọ. básìkò tiẹ̀ náà bá tó ìwọ kọ́ lọ sọ fọlọ́n kó tó mú ọ lọ. hada tasahut ọ̀ndà ọlọ́run ọba aláìlẹ́bì ọ̀fẹ́ kọ́ ọlọ́run ọba aláìníṣẹ́ rẹ̀ ṣe ni ṣé ìwọ ló sọ fọlọ́n kó tó mú wáyé ni ìgbà tó wáyé ṣé ìwọ ló tọrọ àsìkò náà lọ́dọ̀ ọlọ́run ni tọ́wọ́ ń sọ fọlọ́n pé kò yẹ kó mú un lọ ìwọ ló yẹ ó mú lọ eléyìí ò yẹ wàlìjáza ká máa gbéra wa lulẹ̀ ká máa ya aṣọ mára wa lọ́rùn wọ̀tàṣẹ́kì ká máa sunkún ká máa pariwo bàbá mi má fi mí lẹ̀ o má fi mí lẹ̀ fúyà jẹ́ kọ́ máa sọ̀sọkúsọ má sùn lọ́rùn gbogbo eléyìí ò sínú ẹ̀sìn ìsọkúsọ ni. ويحرم النياحة وضرب الخدود وشك الجيوب kọ máa kọ máa fan kọ máa hu kọ máa hu kọ máa gbọ́ ní lọ́nà jíjì kọ máa níta ní ru yẹn ká ní ọmọ olókun ni eléyìí kọ́ la fi mọ̀ pọ̀ nífẹ̀ẹ́ bàbá rẹ̀ eléyìí kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ o bọ́ ọ bá nífẹ̀ẹ́ bàbá rẹ̀ tọ nífẹ ìyá rẹ bọ́lọ́n bá ti gbà lọwọ rẹ ọ dá ẹ̀mí rẹ padà sọ́dọ̀ ọlọ́run ọ sì máa fún ìwọ ló máa rí rẹ mọ́lẹ̀ kò túmọ̀ pé ọjọ́ máa rí lara lára rẹ mọ́lẹ̀ ń sin tí lọ́tún máa rẹ́rìn lọ́ máa jà sógún wọn àti ìgbé bàbá rẹ̀ ìyá rẹ̀ ńlẹ̀ lọ́ ti ń béèrè kọ́kọ́rọ́ mọ́tò sọ́mọ rẹ̀ niwọ́ ọ̀yẹ́ sọ́mọ rẹ̀ o kí lọ́ wá ń sunkún fún ẹkún àbòsí nìyí tó ń sun iṣẹ́ ọ̀fẹ́ràn bàbá rẹ̀ ni ọ̀fẹ́ràn bàbá rẹ̀ ọ̀fẹ́ràn ìyá rẹ̀ ọ̀yẹ́ sọ́mọ rẹ̀ ìntàfìmọ́ ọlọ́mọ rẹ̀ bí bàbá rẹ̀ ìyá rẹ̀ bọ́lọ́ bá gbà lọ́wọ́ rẹ̀ ọ̀fọ̀rọ̀ ọ̀lẹ̀ kó fi gbogbo àlámàrí rẹ̀ lẹ̀ fọ́lọ́run kó máa ṣàdúrà fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ gbogbo àsìkò rabbi rahamuhuma kama rabbayani sagira ọlọ́run bá ń kẹ́ yá mi bá ń kẹ́ bàbá mi bá ṣe kẹ́ mi ń kékeré ọlọ́run ṣàlékún kẹ́ wọn bá wọn ó máa fún wọn ó sì máa ṣàwọn iṣẹ́ oore tí láàdá ẹ̀ ó máa bá wọn ìwọ lọ máa rí eléyìí ni Islam ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ kílẹ̀ rí ìpẹ́kọ̀ ọmọ afasọ mára rẹ̀ lára kò túmọ̀ kankan kọ́ máa gbéra rẹ̀ lulẹ̀ kò túmọ̀ kankan òun kọ́ la nílò òun ni hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni laysa minna man latama al-khududah. وشق الجيوب ودعا بدعوى الجاهلية Ànábì ní laysa minna kò sínú ìjọ mi laysa minna kì í ṣe lẹ́sìn laysa minna kò sí lórí ọ̀nà tó tọ́ kò sí lórí ọ̀nà tọlọ́hun àti sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam man latama al-khududa ẹni tá a gba èèyàn rẹ̀ ẹni tá a pa èèyàn wọn tá a gbà sọ́dọ̀ tó wá bẹ̀rẹ̀ sí ń gbára rẹ̀ lẹ́kẹ̀ẹ́ látọmọlẹ kùdúdà ń gbára rẹ̀ lẹ́kẹ̀ẹ́ lẹ́ni tí ń banújẹ́ laysa minna ọ̀ sínú ànábì o ìlànà tọlọ́ àti tànábì kọ́nù ìyẹn ò sì túmọ̀ sí pé ọ̀fẹ́ràn ẹni tí ò sí máa àpẹẹrẹ ìfìfẹ́ hàn nínú ẹ̀sìn kọ́nù laysa minna man latama al-khudud kọ́ máa gbára rẹ létí máa gbára rẹ lẹ́kẹ̀ẹ́ kò sínú ìjọ ànábì wa shaqqa al-juyuba kọ́ máa fara rẹ lásọyà kọ́ máa túra rẹ sí òhò kọ́ máa túro ń di ara rẹ kọ́ máa tú ìjáàbù lára rẹ ká lè pé ká máa sọ yìí pé ah, ó banú jẹ́ ọmọ yìí fẹ́ràn bàbá rẹ̀ ó fẹ́ràn ìyá rẹ̀ anabi ni laysa minna bọ́ bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀ sínú ìjọ tòun o ìtọ́ fi wà nínú ìjọ tànàbì bírú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kọ́ sọ̀rọ̀ ìmánì kọ́rọ̀ ìmánì jáde lẹ́nu rẹ̀ kọ́ ní inna lillahi wa inna ilayhi raji'un lillahi ma akhadha. وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى kó wá ṣàdúrà fún bàbá rẹ̀ kó ṣàdúrà fún ìyá rẹ̀ báwọn èèyàn pé ọlọ́dájú ọmọ sọ pé èyí tó ṣe kókó lọ ṣeun ẹlòmíì láwùjọ bọ́mọ bá gbà fọlọ́hún tọkàn rẹ̀ banújẹ́ tó wá jìnnà sí ti Islam kọ̀ tí ò fara ya tí ò lura rẹ̀ lélẹ̀ tí ò faṣọ mára rẹ̀ lọ́rùn wọn ni ọ̀dájú ọmọ lélẹ́yìí ẹ̀ rí i pé kò tiẹ̀ yọ mi lójú àbí kò tiẹ̀ lura rẹ̀ mọ́lẹ̀ ó ti ń fẹ́ kí bàbá náà kú tẹ́lẹ̀ ó ti ń fẹ́ kí ìyá náà kú ni lè jogún ẹ̀ bàbá ń sọ bẹ́ẹ̀ fún ọ ọlọ́run ọlá tí wọ́n ń bá nájà ọlọ́run ti rẹ̀ wọ́n sáà jẹ́ káníyàn rẹ̀ dà fi tẹ̀lé ìlànà tọlọ́hun àti súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam kó wá fi àlámàrí rẹ̀ lẹ̀ fọlọ́hun kó tẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bà allah má fara rẹ̀ láṣọ ya má lara rẹ̀ mọ́lẹ̀ má gbára rẹ̀ létí torí pé laysa minna man latama al wa shaqqa juyuba wa da'a bi da'wa al ànábì ni kò sínú wa kò sínú ìjọ mi ìwọ tó ń gbára rẹ létí nítorí pé ọlọ́run gbé ọlọ́run èèyàn rẹ sọ́dọ̀ àbọ̀ ń faṣọ ya mára rẹ lọ́rùn wọ̀dá àbí dá àwàlì jahiliya àbọ̀ tiẹ̀ ń sọ pé lágbájá ló wà ń bàbá rẹ. tàmàdò ló pàyà rẹ lágbájá ló pàyà rẹ ọ ń sọ̀sọ̀kúsọ anábìlẹ̀ ọ̀sínú wa o ọ̀sínú wa ẹ̀rí àkọ́kọ́ nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì anábì fi yé wa pé àna ìhà idha lam tatub qabla mawtiha tuqamu yawmal qiyamah. وعليها سربال من قطران ودرع من جرب النبي محمد صلى الله عليه وسلم. sallam ó lẹ́ni tí ń pariwo tí ń janra rẹ̀ mọ́lẹ̀ tí ń ṣọ̀fọ̀ tí wọ́n ń pariwo tí ń lara rẹ̀ mọ́lẹ̀ tí ń sọ̀sọ́kúsọ idha lam tatub lóbìnrin eléyìí pọ̀ fáwọn obìnrin púpọ̀ tora àárọ̀ kan gbé sí àárọ̀ kan fi sí lànàbì fi ní anaiha ló fi dárúkọ obìnrin ń bẹ̀ ó wá jóbìnrin àbójọkùnrin o idha lam tatub wa idha lam yatub bọ́ọ̀bá túbá tó ń fara rẹ̀ lásọya tó ń gbára rẹ̀ létí tó ń sọ̀sọ́kú sọ wọ́n ti lọ́ọ́ rí àfìgbà tó rí i bọ́ọ̀ bá túbá kọ́ ma pé sọkúsọ tó ń sọ yóò kó bá ń wájú ọlọ́run bá Allah qabla mawtiha tó túbá kíkú tó dé wá báwọ̀ náà anábì ni tuqamu yawm al irú ẹni bẹ́ẹ̀ wọ́n gbé dìde ní ọjọ́ al wọ́n gbé dìde ní ọjọ́ al-qiyama wa alayha sirbalu min qatran wa dir'un min jarad irú ẹni bẹ́ẹ̀. a wà wọ ṣòkòtò iná fún aṣọ ọ̀nà ṣòkòtò iná ẹ̀wù náà là á wọ̀ fún yóò máa já sí pé iná ni ó parí ìgbésí ayé rẹ̀ sí iná oníwà gba lálejò léyìí tó túmọ̀ sí pé ìwà burúkú ni ká máa gbìjàra wa mọ́lẹ̀ ká máa sọ̀sọ́kúsọ ká máa banújẹ́ ní ìbànújẹ́ jù eléyìí ò dáa ṣùgbọ́n ká sunkún ká fi ìbànújẹ́ wa hàn ní ìyí tí ò kọjá àyè níbàámu pẹ̀lú òfin ọlọ́ àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sí ní tó burú ń bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ bẹ́yìn àwa bọ́lọ̀ ń bá gbé e sọ́dọ̀ in tó kù ó ká máa fàdó àràn lọ́wọ́ ká sì jẹ́ kí àwa àwa tí òkú kú fún. bàbá tí a bá ti lọ tẹ́ láti ibi tẹ́nìká ní kò síjò kó ka o kẹ́nìkan má padà wálé pòǹfẹ́ àjòkòó ká sì má fàyè ìjókòó kan lẹ̀ àwa fúnra wa ká ti kéde pé kò síjókòó kan mọ́ o ẹ fàdó àràn bàbá wa lọ́wọ́ o ẹ fàdó àràn ìyá wa lọ́wọ́ n tó bá wù ọ́ sọ lórí rẹ fi wọ́n lẹ̀ ọlọ́wọ́ bá ọlá tí wọ́n ń bá nájà ni ọba nájà ká pè ọ́ láhùn pé ahùn lọ́mọ náà. ahun ni kò tiẹ̀ nawo náwó o ti gba wèrè mẹ́sìn mọ́ pé ọbẹ̀ ọlọ́ọ̀bà Allah ti wọ́n ń bá nájà ọlọ́ọ̀bà Allah ni kí wọ́n dúró tì kọ́ ọ sì mọ̀ pé ọlọ́ọ̀bà Allah oní òṣèṣan fún ọ sáà ti jẹ́ káníyàn rẹ̀ dáa kọ́ sì ṣe níbàámu tọ́lọ́ àti súnà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwa tí òkú kú fún ká má ale. àkójọ gbígba síà ọjọ́ mẹ́ta ọjọ́ méje mọ́kànlélógójì yọ ọjọ́ wo yóò wọ ẹ̀yàn kò sínú òfin Islam o àdádálẹ̀ ni o èyí tí òkú bùkátà lọ́dọ̀ wa kọ́nu o àdúà lòkú bùkátà àwọn iṣẹ́ oore ní ká ṣe kí láàdá ẹ̀ kó lọ bókun wa kọlọ́wọ́ba Allah kó jẹ́ ká ti bọ̀ tá a wá dà àtàwọn àtẹ̀yìn ọlọ́wọ́ba Allah kó jẹ́ àti tá a wá dà ọlọ́run ọba allah kò ṣe wá lẹ́rú ẹ̀ ọlọ́run kò jẹ́ aṣíwọ́ ayọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ká kẹ́kọ̀ọ́ ní ọmọdé bíbíríkì alala sínú òkúta ni òótọ́ ọ̀rọ̀ mọ̀ ni àmì yìí ń fún tùmọ̀ wípé àgbàlagbà gan kò lẹ́tọ̀ọ́ láti lè kẹ́kọ̀ọ́ tí ọlọ́wọ́n bá bá wípé àníyàn rẹ̀ dáa ọlọ́wọ́n ọba ti lè ní kó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ fún ọba àsìkò díẹ̀ àgbàlagbò sì gbọdọ̀ tijú láti jókòó pẹ̀lú àwọn ọmọ kéékèèké láyè ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ mujahid ń sọ fún wa wípé ẹni tí ń tijú àtolùgbéraga ò lè kẹ́kọ̀ọ́ ibùn ìjẹ́wọ́sí ní òun àtọmọ rẹ̀ ni wọ́n jọ kọ́ ẹ̀kọ́ alukur'ani kur'ani kékeré ọ̀nà mẹ́wàá tá à ń gbà kí wọ́n jọ kọ́ ni ó sì ti di ọmọ ọgọ́rin ọdún àwọn sábẹ́ ànábì wa Muhammad àgbàlagbà ní gbogbo wọn nígbà tí wọ́n fi ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àánú àwọn àgbà alfa nínú Islam àgbàlagbà ni wọ́n fi kẹ́kọ̀ọ́ Ibn Hazm ní alẹ́ Ibn Salam ní gbogbo àwọn ilé ìwọ̀n ti dàgbà àgbàlagbà kan ṣe ìbéèrè wípé ǹjẹ́ pọ̀ lọ́jọ́ orí mi mo tún lè kẹ́kọ̀ọ́ báyìí wọ́n sọ fún wípé kó o kú lẹ́ni tí ń wá mímọ̀ ó lóore fún ọ ju wípé kó o kú pẹ̀lú àìmọ̀ kí àgbàlagbà tọmọdé káwọn èjò sì mọ̀ wípé lẹ́kùn ìwà mímọ́ ń bẹ ń ṣíṣí o títà lẹkẹ ọmọ òfin dé Ọlọ́run bá ń sọ fún anú alukurani wípé gbogbo ẹni bá ti lè ṣe ìgbìyànjú sérí ọ̀nà àwa Ọlọ́run ọba o Ọlọ́run ọba ó ti ṣèlérí wípé òun mọ̀ bẹ pẹ̀lú gbogbo àwọn ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ yìí. Allahu akbar love.